إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوقفون ألوم الله أترى الصلاة فون أنبوى محمد صلى الله عليه وسلم أتما تسوى جلوري دلك ولتن عمدة الأحكام إيتي الإمام abdulghani al-maqdisi rahimahullahu ta'ala tí wọ́n kójọ látinú ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alayhi wa sallam ní tí ó ń ṣàlàyé àwọn alámàrí ẹ̀sìn wa a máa tẹ̀síwájú níbi ọ̀rọ̀ kátàkárà gẹ́gẹ́ bí ẹ̀sìn wa bó ṣe fi kọ́ wa èyí tí a máa gbéyẹ̀wò láti babul araya wa ghayru zalik an zaid bin thabit radiyallahu anhu ní àtọ̀dọ̀ zaid bin thabit ìkàlára àwọn sahaba anabiwa muhammad sallallahu alaihi wasallam anna rasulallah sallallahu alaihi wasallam ورخص لصاحب العارية أن يبيعها بخرصها ولمسلم بخرصها تمرا يأكلونها رطبا زيد بن ثابت oni òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam ó ṣe ní fúfúyẹ́ bẹ́ẹ̀ ló yọ̀nda fún lè sọ́hìbìl àríyá ẹni tí ó ní àríyá àyẹ̀bí àbíkọ́síà ipe kó ta pẹ̀lú kó ṣe estimate rẹ̀ nínú ẹgbà wa imáàmù muslim ó ní kí ó ṣe estimate ẹ̀ tamran ní dàbídù gbígbẹ ìyàkùlù náà harutọba tí wọ́n fi pààrọ̀ dàbídù tútù tó ń bẹ lórí igi lára àwọn kan tí a ti òun ni pé ká pààrọ̀ nǹkan kò sí nǹkan tó burú nínú ẹ̀ nínú islam ṣùgbọ́n a gbọ́dọ̀ ṣàkíyèsí àwọn nǹkan tá a fẹ́ pààrọ̀ tó bá ń bẹ nínú àwọn nǹkan tí rìbá wọ̀ a gbọ́dọ̀ gbìyànjú kárí wípé a kú sí rìbá a lè ṣàlàyé fúnra wa tá máa ń sọ̀rọ̀ ń pa rìbá nǹkan tó burú púpọ̀ ni tí ọlọ́run ọba tó ṣe lérí ìyà lé lórí fún ẹni tó bá ń ṣe é àbí ẹni tó bá ń gbà ṣùgbọ́n ìran méjì ni ìran rìbá ìran kan burú ju ìran kejì lọ a ṣàlàyé fún wọn pé ìran rìbá tó burú jù òun náà ni kí èèyàn ta nǹkan fún èèyàn láwìn kí a máa retí owó tí ẹni ó san fún wa ìgbà tó wá tó àsìkò tí ó san owó kò yẹn san àwa nítorí pé kò rówó san a fi èlé kún eléyìí ni ìran rìbá tó fi burú jù bákan náà ìran rìbá tó fi burú jù òun ni ká yẹ èèyàn ní owó àbí ká ní nǹkan ṣùgbọ́n láti ìgbà ti ya láti gbé májẹ̀mú kalẹ̀ pé yóò fi nǹkan kan kún nǹkan tá a ya èyí tó bá wò kó jẹnu méjèèjì bóyá torí pé ó jẹ wá lówó àsìkò tó láti san nǹkan yẹn kò rí san àwa ni kò fi nǹkan kún àbí àtìlẹ̀ náà láti sọ pé ń ta ayé yìí ó fi nǹkan kan kún eléyìí ni rìbá tó burú jù lọ òun ni àwọn afẹ́sìn ni wọ́n ń pè ní rìbá joyol òun ló burú jù mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn dán o torí pé ìlérí à ń bẹ nípa rìbá yìí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala وني الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل ربا وأحل الله البيع وحرم الربا الله سبحانه وتعالى ني àwọn tí wọ́n jẹ rìbá ọlọ́ni tá a bá gbé wọn dìde ìgbé dìde wèrè lágbé wọn dìde ẹni tí alùjẹ̀nu ti rọ́lù ọlọ́wọ́n ọba ní tó fà òun ni wípé wọ́n justify rìbá tó ń jẹ wọ́n ní ṣe bá wọn ń tajà ni kí ni tó burú ń bi eléyìí ọlọ́wọ́n ọba lòun ṣe lẹ́tọ̀ọ́ ọjà títà tó ṣe wípé kò sí pàǹtí ẹ̀ tí ó sí rìbá nú ẹ̀ tí ó sí ìgbé ilé ń bẹ́ẹ̀ ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala onífàmàjá àwọn ọmọ ìdọ̀tún mi rọ̀ bìí fanta fọlá ọmọ sálàfù ẹni tó bá gbọ́ wá sí tá à ń ṣe fún wa yìí tó dẹ̀ jáwọ́ ń bẹ́ èyí tó ti gbà síwájú àbí èyí tó ti gbà sẹ́yìn ọlọ́wọ́n bá ní àyàfi rẹ̀ fún ṣùgbọ́n wọn mọ̀nà àádọ́ fàwọlá yíká asáàbù náà fi ọ̀kan àlìdùn ẹni tó bá tún padà síbi ìmọ̀ jẹ́ ọlọ́wọ́n ní àwọn ọmọ náà ní òun fi ọ̀kan àlìdùn tó lè mọ bẹ́ńbẹ́ lọ ó lè jẹ́ gbére ó dẹ̀ lè jẹ́ pé wọ́n bẹ̀ẹ́ fúngbà tó pẹ́ ó dìpẹ́ǹ lórí àníyàn tí wọ́n fi ń ṣe ẹlòmíì tán bá sòfin ẹ̀sìn fún anikinit ẹ fi gbogbo yẹn lẹ̀ kẹfìrí ni máa ṣe irú ẹ mùsùlùmí òkè ń sọ wípé kí ni òfin ọlọ́run àrífín ni irú èèyàn bẹ́ẹ̀ ó di kẹfìrí kẹfìrí dẹ̀ ni inú náà ni ó rà sí kọlọ̀ ọba kó ṣàánú wa ẹnì kejì lẹ́ni tó ṣe pé òun ó wò pé kò dá ṣùgbọ́n ẹ̀mí rẹ̀ ló ń tì lọ síbẹ̀ irú èyàn báyìí ni ó máa bẹ nínú iná fúngbà gbọ́ọ̀rọ̀ lórí wípé ó gba rìbá ó jẹ rìbá ó yáyẹ̀ ní owó èlé àbí èyàn jẹ lówó àsìkò tó ẹkẹ́ nìyẹn san ó tó kórìí san onítorí wípé àsìkò tó kórìí san òun ó fi owó kún gbèsè tí yóò jẹun eléyìí rìbá tó burú jùlọ rìbá tí ó tẹ̀lé eléyìí tí àwọn àfẹ́sìn tí wọ́n ń pè ní rìbá albiro lábẹ́ rẹ̀ ni tí wọ́n ń pè ní riba al-fadl náà ni àwọn nǹkan tí ẹ̀sìn pè láwọn nǹkan rìbá tó ní í ṣe pẹ̀lú oúnjẹ àti owó tà ń ná ó ní ṣe pẹ̀lú oúnjẹ àtòwó tà ń ná ṣùgbọ́n ọ̀nà wo ló fi ní ṣe pẹ̀lú oúnjẹ àtòwó tà ń ná òun ni pé a máa ń pààrọ̀ rẹ̀ àbí ká là ń fúnra wa so àwọn nǹkan tó jẹ́ nǹkan tá à ń jẹ tó ṣe wípé a máa ń tọ́jú pamọ́ ta lè tọ́jú pamọ́ fúngbà gbọ́rọ́ bí ráìsì ẹ̀wà gàrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ dàbí dùn àwọn kan tá a lè tọ́jú pamọ́ fúngbà gbọ́rọ́ ẹ̀sìn fẹ́ pé tá a bá pààrọ̀ rẹ̀ ká pààrọ̀ ẹ̀ ní déédéé ni mo fẹ́ pààrọ̀ ráìsì pẹ̀lú ráìsì ká pààrọ̀ ẹ̀ ní déédéé eléyà máa wáyé ńgbà míì kò ṣe pé ráìsì lèèyàn ní lọ́wọ́ ṣùgbọ́n ráìsì tó ní lọ́wọ́ bóyá ráìsì ìran kan ni ó rẹ̀ fẹ́ pààrọ̀ òun náà níbi àti jẹ ráìsì ìran mi tí ó bá pààrọ̀ rẹ̀ kò gbọ́dọ̀ sọ pé ráìsì eléyìí dáa ju ráìsì eléyìí lọ so ike méje eléyìí máa fi gba ike ẹyọ kan so àwọn nǹkan báyìí tó jẹ́ nǹkan tá à ń jẹ tó jẹ́ nǹkan tá a lè tọ́jú pamọ́ tó jẹ́ nǹkan tá à ń wọ̀n àwọn nǹkan yìí tá a bá pààrọ̀ wọn ẹ̀sìn ọlọ́run ọba wa oníká pààrọ̀ wọn ní déédé tá a bá pààrọ̀ wọn ní déédé tá a jẹ́ kí kan jù kan lọ akósin tí wọ́n ń pè ní riba alfadl riba alfadl kò burú tó riba duyun àbí riba alkorod ṣùgbọ́n òun náà n tó burú jáì ní tí ó yẹ kí mùsùlùmí kò mọ̀ kó sínú ẹ̀ torí pé anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó kọ̀ fún àwọn sọ̀hábà rẹ̀ tó wà nílá àlẹ́yìn tó bá mú ẹ fẹ́ pààrọ̀ ráìsì pẹ̀lú ráìsì tẹ́ẹ̀dẹ̀ fẹ́ jẹ́ kó lọ tara ẹ̀sìn tó ń bẹ lọ́wọ́ títí ẹ kó gba káàṣì sọ́wọ́ kó wá lọ fi káàṣì yẹn kó lọ fi ra ráìsì tó wù ẹ jẹ ṣùgbọ́n tẹ̀ bá fẹ́ pààrọ̀ ni ẹ gbọ́dọ̀ pààrọ̀ ẹ̀ ní déédéé ju ìran lọ ó dẹ̀ ó jẹ́ eléyìí sọ yìí ó bá gbogbo oúnjẹ tá a bá ń wọ̀n oúnjẹ tá so musulmi gbọ́rọ̀ jìnà sí gbogbo ń tán pè ní rìbá bákan náà ó bá owó tà ń ná ó bá wí afẹ́pàrọ̀ náírà àti náírà ìkan tuntun ìkan ti gbó díẹ̀ báwọn èèyàn ṣe máa ń ṣe tẹ́lẹ̀ bí bá fẹ́ ṣènáwó yóò lọ pààrọ̀ ẹ̀ síra wọn ó gbọ́dọ̀ jẹ́ pé déédéé ni ó gbọ́dọ̀ jẹ́ pé déédéé ni àpárọ̀ mùsùlùmí tó bá pààrọ̀ one thousand naira tó fi gba uh, 900 naira àbó pààrọ̀ 1200 naira àbí 100 naira wọn náà wọn fi fún un ní 1000 agánná kó lè ba àríbi ná lóde ó ti kó sí ti àmọ̀ sí ribal bẹ̀rù ní abẹ́ ribal fadli ní abẹ́ ribal bẹ̀rù eléyìí nǹkan tí a gbọ́dọ̀ jìnà sí ni then ìkejì lábẹ́ ribal fadli àbí lábẹ́ ribal bẹ̀rù òun náà ni tí wọ́n ń pè ní ribal nasi'a òun náà ni wípé kéèyàn fẹ́ ṣẹ́rú owó tá à ń sọ yìí kò wá ní ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ yóò sọ wípé tó bá yá òun á mọ fún lápèjúwe mo fẹ́ pààrọ̀ náírà àti dọ́là nam náírà àti dọ́là àwọn méjèèjì ò kì í ṣerú kan náà a lè pààrọ̀ náírà pẹ̀lú dọ́là nísìkíyàn kan ní dọ́là tó ń bẹ lọ́wọ́ òun fẹ́ ta ní five hundred naira àmọ̀ pé ní sinmi black market nǹkan bí i four seventy five àbí kankan náà ta ìyẹn kó a ní ìtọ́wà lọ́wọ́ tó ń yọ five hundred naira ló ń fẹ́ ta ṣé ìwọ ni nínú islam kò ń ṣe wọ tó bá ti pé ìwọ tó fẹ́ ra o lè ra ṣùgbọ́n má jẹ̀mú kan ni wípé ẹ gbọ́dọ̀ pàrọ̀ ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́kábọ̀ kò sí tá a bá ní afẹ́ lọ́kábọ̀ máa fún ẹ ní dọ́là yẹn sì tó bá dé rọ̀lẹ́ máa máa fún ẹ ní náírà àkóso tí wọ́n ń pè ní riba anasi'a eléyìí náà burú gan-an ṣùgbọ́n méjèèjì ò burú tó èyí tí a dárúkọ lẹ́ẹ̀kan tí wọ́n ń pè ní riba duyon àbí riba alqurud àwọn ìyẹn ló burú jù nù riba náà mùsùlùmí gbọ́dọ̀ mọ àwọn ọ̀rọ̀ ẹ̀sìn rẹ̀ so that a ní máa ṣe lọ́wọ́n ọba kárò pàǹsìn lọ́hùn ọgọ́rọ̀ àwọn èèyàn ni ó máa ṣerú àwọn nǹkan báyìí yóò dẹ̀ tún mọ owó kó ń sin lọ́wọ́n ọba pẹ̀lú ẹni so a gbọ́dọ̀ mọ àwọn ọ̀rọ̀ ẹ̀sìn wa náà ìpìlẹ̀ ó rí pé nǹkan yìí ò da ṣùgbọ́n ẹ̀sìn ó fún wa láwọn gbàláyè díẹ̀ níbi àwọn nǹkan kan pàtàkì jùlọ nígbà tí a bá fẹ́ pààrọ̀ àwọn bíi oúnjẹ pẹ̀lú ara wọn tó ṣe pé oúnjẹ kan náà ni irú example tí ó common ní ìgboro Madina òun náà ni dàbídùn dàbídùn ó jẹ oúnjẹ àwọn ará Madina àti oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ lárúbáwá tí wọ́n ń bẹ ní agbègbè ibẹ̀ yẹn ti lárúbáwá ará Mẹ́kà àbí ara Madina tó bá fi lè rí dàbídùn tó rí wàrà sí eléyìí ni ó lè survive pẹ̀lú ẹ̀ for months ni torí pé oúnjẹ gidi lọ́dọ̀ ti ti wọn wọ́n lè gbé fáwọn lọ́dọ̀ tí wọ́n sì kan kó dàbídùn sí iwájú kan gbé wàrà sí rẹ̀ pé àrú oúnjẹ wo eléyìí ṣùgbọ́n lọ́dọ̀ ti ti wọn táwọn bá rí wàrà tí wọ́n rí dàbídùn wọ́n rí pé kí ni ìgbádùn làwọn bẹnu rẹ̀ oúnjẹ ni so nígbà tí kan lára àwọn ọba wọn ìyẹn Faisal ní nǹkan 1973 tí àwọn west tí wọ́n threaten wọn nípa àwọn kankan tí wọ́n ń ṣe nǹkan tí ò bá mu tí ó wo pé táwọn ò bá lépo mọ́ àárẹ̀ padà síbi wàrà àti dàbídù tá ń jẹ ẹ lè threaten wa pẹ̀lú nǹkan tó ṣe wípé a ní ṣe kẹ́ni ká ṣe ń túláàsì torí pé kókó tó dé lọ́dọ̀ wọn ní wàrà àti dàbídù oúnjẹ ni fún wọn tọ́mọdé tó fẹ́ jẹran wọn ó jẹran rànkúmí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so wọn ní pírọ́blẹ́mù gẹ́gẹ́ bí àwọn ṣe rí ṣùgbọ́n lọ́rọ̀ ti tiwa ká gbé wàrà àti dàbídù fún yẹn nísìn á rò pé ṣé panu lélẹ́ ni àbóúnjẹ so torí pé kò ń ṣe oúnjẹ lọ́dọ̀ ti tiwa ṣùgbọ́n lọ́dọ̀ ti tiwọn dàbídù oúnjẹ ni gbogbo jẹ́ pé ọ̀rọ̀ ti tiwa nígbà yìí ráìsì àti gàrí nkankan oúnjẹ ni lọ́dọ̀ ti tiwa náà so ó bá gbogbo àwọn nǹkan oúnjẹ mú tá a bá fẹ́ pààrọ̀ wọn ó gbọ́dọ̀ jẹ́ pé a pààrọ̀ wọn ní déédéé ni eléyìí ò bá jẹ́ irú kan irú ran kan kéléyìí jẹ́ ìlú ṣùgbọ́n méjèèjì orúkọ kan pa wọ́n pọ̀ òun náà ni pé ráìsì lélẹ́yìí ráìsì lélẹ́yìí ẹ̀wà nìyí ẹ̀wà nílẹ́yìí a gbọ́dọ̀ pààrọ̀ ẹ̀ ní déédéé ni sọ̀nàbọ̀wá muhammad sọ̀lá sàn ó wá ṣe kankan fún wọn nípa ọ̀rọ̀ títí àríyá òun náà ni pé ngbà míì ẹlòmíì ó ní dàbídùn lọ́wọ́ dàbídùn tó ní dàbídùn yìí ti gbẹ ṣùgbọ́n ngbà tí ó bá di pé àsìkò tí dàbídùn ń wù tí àwọn fresh days ń bẹ́ẹ̀ ẹlòmíì ó wù láti jẹ fresh date ṣùgbọ́n kò ní ìkápá lórí rẹ̀ déètì tó ń gbẹ lọ́dọ̀ rẹ̀ èyí tó ní ń lé déètì tó ti gbẹ ni a rẹ̀ sọ wípé tá a bá pààrọ̀ déètì pẹ̀lú déètì lápéjú ó jẹ́ pé déédéé ni ṣòbó ni wọ́n ṣe ṣe tún ìpààrọ̀ ẹ̀kọ́ jẹ́ déédéé eléyìí máa ṣòro torí pé déètì eléyìí ṣì tutù eléyìí ti gbẹ so ló jẹ́ pé gbàtán bí èrò anamsọ̀ lásán kó sáwọn lè pààrọ̀ ẹ̀ síra wọn kó ṣe pé kó jẹ́ dé ní déédéé déédéé òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní ṣòrọ̀rùn láti jẹ́ déédéé déédéé ni òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní àyànkoso tẹ́mùrù ìdàjáf dàbídùn àyànkoso rótọ̀ dàbídùn tútù yẹn ṣó máa dínkù ìdàjáfà tó bá ti di wípé ó gbẹ wọn ní bẹ́ẹ̀ ni òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní dẹ́ẹ́dẹ́ lérí déédéé ṣe so ìpìlẹ̀ ni pé ní ká má pààrọ̀ dàbídùn tútù pẹ̀lú dàbídùn gbígbẹ ṣùgbọ́n ìgbà tí àwọn èèyàn bá ní ẹ̀ fún jíjẹ fún àwọn tán ní ìdí ẹ̀ fún jíjẹ tán ní ìdàbídùn tútù fún jíjẹ òjíṣẹ́ ọlọ́wọ́ ọba nírú situation bẹ́ ẹ lè pààrọ̀ rẹ̀ ṣùgbọ́n kó mọ́ ju hamsatu ausukin lọ òun náà ni àpò márùn-ún àpò márùn-ún yìí tá bá ní ká convert ẹ̀ sí kilogram nǹkan bíi six hundred and twelve kilograms òun ni àpò márùn-ún yìí jẹ́ mo fẹ́ pààrọ̀ dàbídùn gbígbẹ pẹ̀lú tútù kí ó má ju àpò márùn lọ tó bá ti ju àpò márùn lọ ṣẹ̀ríà gbé ìdájọ́ rẹ̀ padà ipe ń ẹ̀ lè pàrọ̀ ẹ̀ torí pé àti rí déédéé rẹ̀ ṣe ó máa ṣòro then ẹ̀kejì ni pé ẹ tún gbọ́dọ̀ ṣe gbìyànjú àti rí wípé ẹ pe ẹni tó mọ estimate ṣe tó ṣe wípé yóò lè wò ó eléyìí àpò márùn tútù yìí àbí àpò márùn gbígbẹ yìí tá a bá ní ká wò ó pẹ̀lú dàbídù tútù tó ń bẹ lórí igi dèdè báyìí ni a ṣe ẹ gbọ́dọ̀ involve irú èèyàn bẹ́ẹ̀ then àníyàn ni o gbọ́dọ̀ jẹ́ kó fẹ́ ta ni ìyẹn ni tó fẹ́ gbadà bídùn tútù kò gbọ́dọ̀ jẹ́ pé àníyàn kó ń fẹ́ ta àníyàn kó ń fẹ́ jẹ́ ni so àwọn nǹkan tí anabi sallallahu alaihi wasallam tí ó gbé kalẹ̀ níbi irú àwọn nǹkan báyìí ni so that a lè mọ pàtàkì irú òfin báyìí gẹ́gẹ́ bí tí à ń sọ lásọ̀ tún sọ ọ̀rọ̀ ẹ̀sìn wa kò sí tí ò dá sí ṣùgbọ́n tó ṣe ní láàánú ni pé ọ̀gọ̀rọ̀ mùsùlùmí ni ò mọ̀ nǹkan pẹ̀ ẹ̀sìn irun tá a lá ń kí gan ọ̀gọ̀rọ̀ ni ò mọ̀ bá ṣe ń kírun ìyẹn irun tí ọ̀pọ̀lọpọ̀ láwọn ń kí ọ̀gọ̀rọ̀ ni ò mọ̀ bá ṣe ń kírun káwọn àti ìsọba ṣe ń ṣòwò ẹni tí ò mọ̀ bá ṣe ń kírun ṣóhun ni ó mọ̀ bí wọ́n ṣe ń ṣòwò torí agbọ́dọ̀ máa fi àsìkò lẹ́nu àwọn àsìkò wa láti kó àlámọ̀rí ẹ̀sìn wa ó pàtàkì púpọ̀ eléyìí ni tí ó máa tọ́ka fún wa pé mùsùlùmí gidi ni wá ṣùgbọ́n ẹni tó wo ipé òun ò nídìí àwọn nǹkan wọ̀nyẹn tó ń bá ti bọ̀ ní mọ́ṣáláṣí kó ń ṣe àkírun báṣubàṣu kó ń kí bóun bá ṣe lè kí irú èèyàn bẹ́ẹ̀ kò pìrìpìẹ̀ dáadáa fúnra rẹ̀ gbàjọ́ gbìndẹ̀l kìyàmà ọlọ́run bá sọ pé wà máa tún kọ́ di múlẹ̀ àǹfóṣì gómìn xayiri ń tẹ́jú yóò ìndà láì wà xayiran àdọ́mà ájìrà ìtẹ̀ bá pìrìpìẹ̀ kalẹ̀ fúnra yín tẹ̀ tì síwájú fúnra yín nínú dáadáa ẹ̀ẹ́ bà ní dáadáa níwájú ọlọ́run ọba bẹ́ẹ̀ ni tí èèyàn bá ti síwájú ní aburú yóò bá wájú yóò bá ní aburú wájú ọlọ́wọ́n bá so ló jẹ́ pé agbọ́dọ̀ máa gbìyànjú láti kọ́ńpa ọ̀rọ̀ ẹ̀sìn wa so zayd bin sábit rọ́dí aláwọ̀ anhu ọlọ́wọ́n ọba ó yọ̀ǹda fún àwọn alìsọ́hìbìl àríyà fún ẹni tó ní àlàáríyà ayẹbí àbíkọ́rṣìhà bíkọ́rṣìhà támùràn yà kúló na àrùtọ̀bà ń pé wọ́n lè ṣe estimate rẹ̀ ní dàbí dùn so kó ṣe wípé wọ́n wà fi pààrọ̀ déètì tútù ìyẹn dàbí dùn tútù pẹ̀lú àníyàn pọ́n fẹ́ jẹ́ ni kò ṣe pẹ̀lú àníyàn pé wọ́n fẹ́ tà kò ṣe pẹ̀lú àníyàn pé wọ́n fẹ́ tà. an abi ureta radiyallahu anhu anna nabiya sallallahu alaihi wasallam rakhasa fi bi'il araya láti ọ̀dọ̀ abu ureira òun náà ní òjíṣẹ́ ọlọ́run ọba ó ṣe ní fúfúyẹ́ fi bẹ́ẹ̀ la àráyà ń pa wípé ká pààrọ̀ àráyà fi hamsatu ausukin kó jẹ́ àpò márùn wasku àpò ìran àpò kan tí wọ́n máa fi di àwọn èso òun ni wọ́n ń pè wasku ṣùgbọ́n tá a bá ní kí àwọn 60 sa òun ló ń bẹ nínú wasku kan ó túmọ̀ sí pé 300 sa òun ni hamsatu ausukin á jẹ́ 300 sa is equivalent to 612 kilogram àwòdúnà hamsati ausukin àbí kó tiẹ̀ kéré sí yẹn ebi báyìí ni wọ́n ti yọ wípé kò bọ̀rọ̀ ju 612 kilograms lọ so eléyìí jẹ́ nǹkan tí ó pàtàkì ani abdullahi bin umar radiyallahu anhuma látọ̀dọ̀ abdullahi bin umar kọlọmba ayọ́nu sí wọn àti bàbá rẹ̀ anna rasulallah sallallahu alayhi wa sallam kọ́l wọ́n ní òjíṣẹ́ ọlọ́wọ́n bá ní man bá a nakhlan fathamaratuha lilba'i illa yashtarita almubta'a òfin mi tún lélẹ́yìí òun náà ni nípa ẹni tí ó ní dàbídùn wọn á mú dàbídùn wá gẹ́gẹ́ bí àpèjúwe torí pé tó kọ́mọ̀ láwùjọ títí wọn ni man ba'a nakhlan qad ubirat ẹni tó bá ta igi dàbídùn tó ṣe wípé wọ́n ti pollinate wọ́n ti fi pollen sí òun náà ni pé wọ́n ti mú pólísì ti akọ wọ́n ti fi síbi ti abo láti lè jẹ́ pé kí ó lè so dáadáa kó lè wù dáadáa òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní gbogbo ẹni tí ó bá ní rúgi dàbídùn bẹ́ẹ̀ tó ní ọgbà dàbídùn bẹ́ẹ̀ tó ti polinéètì wọn fathamaratuha lilba'i irú èyàn bẹ́ẹ̀ ó wá ta ọgbà oko yẹn ó tà á fún ẹlòmíì èso tó wù lórí rẹ̀ yẹn òjíṣẹ́ ọlọ́run ní ẹni tó ní ilẹ̀ ni tó ta igi dàbídùn tó ń bẹnu ọgbà yẹn òun ló ní torí pé ó pollinate yẹ òun ló ṣe pollination yẹ so ló mú kí ni akọ dàbídùn ló fi síbi ti abo nítorí kó lè bá àwù dáadáa èso tó bá jáde ńgbà yẹn ẹ̀sìn fún ní right láti ká náà eléyìí tá à sọ yìí láti lè fi mú àwọn èdè àyèdè kúrò ní nísìnyẹn kan ní mo ní ọgbọ oko mo fẹ́ ta ọgbọ oko mi yìí fún ẹ gẹ́gẹ́ bí mùsùlùmí agbọ́dọ̀ mọ̀ pé ta bá la ta ọgbà oko igi tí ó ń bẹ nínú oko yẹn la ta èso tó bá ń bẹ lórí rẹ̀ nígbà yẹn ẹni tó ta ló sì ní ó ní ká èso orí rẹ̀ so n tó ta fún wa òun ní igi tó ń bẹ nínú ọgbà so kó tó lè jẹ èso tá a ní ó jẹ ti àwa tá a rà á nìyí tó bá wù níbẹ̀ subsequently but yìí tó wù níbẹ̀ nígbà tí ẹnìyẹn pollinate yẹ ó pàtàkì ìgbà tó pollinate yẹ òun ló ní òjíṣẹ́ ọlọ́run bá ní ilà yẹn ṣẹ́rọ̀tẹ̀ mọ̀tà àfi tí ẹni tó fẹ́ ra bá stipulate lókù ike mo fẹ́ ra ọgbọ oko yìí àwọn èso tẹ́lẹ̀ wà ń bẹ̀ nísìn náà mo fẹ́ ra papọ̀ ni dẹ́ni gba yẹn làásọ wípé òun ló ní ṣùgbọ́n tí o bá stipulate láti ilẹ̀ tí ẹni ẹ̀ dẹ̀ pollinate ẹ̀ irú èso tó bá wù ń bẹ́ àánú ló ní èyí tó bá wù subsequently ló jẹ́ ti ẹni tí ó ra nǹkan yẹn ọ̀rọ̀ yìí ó fi rìnlẹ̀ fún wa nípa pé mùsùlùmí agbọ́dọ̀ máa wo táǹsù la fi ń ra rọjà lọ́wọ́ ara wa táǹsù la fi ń tajà lọ́wọ́ ara wa wàláhì tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí tá a bá dúró ti eléyìí èdè àìyedè àìgbọ́ra ẹni yé kò ní máa ṣẹlẹ̀ níbi ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ tá a bá ń wọnú kátàkárà a máa ń wọnú ẹ̀ láì ń ṣe wípé ń ta fẹ́ rà ní àmọ́ details yẹ láì ń ṣe wípé ń ta fẹ́ rà àgbé àwọn mọ́jẹ̀mú tó ṣe wípé kò ní sí ìrújú bẹ́ẹ̀ àgbékalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọnú kátàkárà tó bá wá gbọ́ pé nǹkan báyìí ò ní lọ báyìí yóò padà wá sọ di ìbínú bẹ́ẹ̀ ni kò yẹ kí nǹkan yẹn rí bẹ́ẹ̀ nǹkan báyìí ni mo fẹ́ tà fún ẹ ẹ̀sìn dé ká mọ̀ wípé a gbọ́dọ̀ mọ kí ló fẹ́ tà ìwọ tó fẹ́ ra nǹkan náà mọ́ tó fẹ́ rà bí àlébù ń bẹ́ bí ọjà ni òun mọ̀rú àlébù tó ń bẹ́ ń ṣé o lè rà pẹ̀lú àlébù yẹn àbó o lè rà ìwọ tó fẹ́ tajà fún yàn àlébù tó ń bẹ́ bí ọjà ìsìláàmù ni o fi síta jẹ́ èèyàn mọ àlébù yẹn tó bá pè wọn wọn ara ṣùgbọ́n kò wò ó nǹkan tí wàá dọwọ́ ni tí wàá pamọ́ tó ní jẹ́ kí àwọn èèyàn mọ̀ eléyìí ò ń ṣe nǹkan tó pọ́n wálé gẹ́gẹ́ bí mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ kí àwọn èèyàn mọ̀ nǹkan tó ń bẹ níbi tó fẹ́ ta tó bá jẹ́ pé àlébù ni jẹ́ káwọn èèyàn mọ̀ wọ́n tó rẹ̀ fẹ́ ra nǹkan náà dé kí wọ́n mọ condition tó fẹ́ fi ra nǹkan a gbọ́dọ̀ máa dẹ páńpẹ́ fúnra wa nítorí pé àwọn owó nítorí páńwọ́ ọ̀rọ̀ mùsùlùmí gbọ́rọ̀ jẹ́ ni tí ó pure tí ó clean òun ṣe ni tí ó ṣe jàǹbá fún yẹn mọ́jẹni tó ṣe wípé owó máa wá bi tí ẹni tó fẹ́ tajà fún ẹ níbi tí ó ti kó sínú nǹkan sọ́dọ̀ tó wàá lè mú pẹ̀lú ẹ ẹni tí ìwọ tó fẹ́ ra ìwọ tí o fẹ́ rajà lọ́wọ́ èèyàn náà má máa wá bi tí ẹni tó fẹ́ tajà fún ẹ tó ṣe wípé yóò ti kó sí páńpẹ́ tó lè fi mu ìwọ tó lè fẹ́ tajà fún yẹn náà má wá bi tí ẹni tí o fẹ́ rajà lọ́wọ́ ẹ tí ó ti ṣe mistake tó lè capitalize lórí ẹ̀ mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ni tí ó máa wá àlùbáríkà gbogbo tí ó bá ń ta ni gẹ́gẹ́ bí n ta ti kà sẹ́yìn ipe albayyani bil ẹni tó ń tajà tẹni tó ń rajà àwọn méjì ní right láti opt out kúrò níbi kátàkárà tí wọ́n ń ṣe maalam yatafarraqa ìgbà tí wọ́n bá ti pínyà wa in bayyana wa sadaqa táwọn méjì bá sọ òdodo fúnra wọn tán ṣàlàyé tó ń bẹ́ ń bí ọjà wọn búrí kàlá òmà fi bẹ́ yìí mà ọlọ́wọ́n bó fi àlùbáríkà sí kátàkárà wọn wà ń kátàmà wà kátàbà ṣùgbọ́n tí ìkíní kejì wọn tán bá fi lè parọ́ tí wọ́n dẹ̀ bọ́ àlébù tó ń bẹ́ ń bí ìtafẹ́ta fúnra wọn muhikot barakatu bẹ̀rẹ̀ yìí mà àlùbáríkà tó ń bẹ́ ń bí kátàkárà wọn ọlọ́wọ́n bó mú àlùbáríkà náà kúrò so mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ ni tí ó máa wá àlùbáríkà ọjà rẹ̀ ní láyé ń bí àti lálùkìyàmá ẹlòmí àárò pé torí pé ó ti gbá àwọn èèyàn lójú òun parọ́ fáwọn èèyàn òun mékè ẹ̀ láyé ń bí kò mọ̀ pé kí ni ọlọ́run ọba ń ṣorí ẹ̀dẹ́ fóun ni in tóun ló ń mékè ẹ yóò ṣàkáǹtì gbogbo ẹ̀ tó bá dojọ́ gbé ndẹ́lkìyàmá yóò ṣàkáǹtì rẹ̀ ní ọjọ́ tó ṣe wípé èèyàn ò ní kú mọ́ ọjọ́ tó ṣe wípé ẹni tí ó bá lẹ́tọ̀ọ́ sí ọlọ́run ọba nígbà tó bá ń ríyà yóò mọ wíṣì fún pé kó ń kú ṣùgbọ́n kò sí ikú ní ọjọ́ yẹn mọ́ so ló jẹ́ pé agbọ́rọ̀ gbìyànjú láti lè fi mọ eléyìí náà mi ní situation tó ṣe pé èèyàn méjì wọ́n rọ́ lúrú ọjà bẹ́ẹ̀ tó ṣe wípé wọ́n ṣàlàyé fúnra wọn ẹ̀sìn jẹ́ ká mọ̀ wípé ẹjọ́ tí ẹ̀sìn ó dá òun ni pé òkè ìwọ́ tó lọ́gbọ́ kó opolinate rẹ̀ àwọn èso tó ń bẹ lórí rẹ̀ ìwọ́ ló lélẹ́yìn náà ẹni tó lọ sanwó pọ́nra ọgbọ́ oko yìí èyí tí ó mọ̀ jẹ́ tiẹ̀ làwọn nǹkan tó bá wù subsequently bẹ́ẹ̀ sì ó ṣe dájọ́ yẹn nìyẹn ṣùgbọ́n látara wípé kí wọ́n bá kó sírù nǹkan báyìí àbí nítorí kí wọ́n bá kó sírù nǹkan báyìí ìwọ́ tó mọ̀ yí pé èso tó ń bẹ lórí igi tí èèyàn ti fi oríṣiríṣi àwọn bí a fertilizer ló fi ṣe àbí nkankan ìwọ́ tó mọ̀ pé èso yẹn o fẹ́ ra papọ̀ mọ́ igi yẹn ṣàlàyé látilẹ̀ mo fẹ́ ra àwọn igi yìí pẹ̀lú èso tó ń bẹ lórí rẹ̀ ìyẹn gbọ́dọ̀ ṣàlàyé kí àlàyé yẹn kí ó bẹ́ẹ̀ náà ni àwọn nǹkan mi ta bá ń ta tó bá ṣe pé nǹkan yẹn ni nǹkan tí ó lè dádúró ti ẹ ni lápèjúwe èèyàn fẹ́ ra ó ní ẹran ẹran yẹn rẹ̀ bímọ mo á ní tẹran yìí fún mi so a gbọ́dọ̀ gbọ́ yé sí wípé tẹran yìí fún mi tí mo sọ yẹn ta ẹran yìí àti ọmọ rẹ̀ ta fún mi nìtúmọ̀ rẹ̀ ẹran tó lóní kó tà fún ẹ so ẹran yẹn náà ni ó tà fún ẹ tẹ bá jọ ṣe kó wá ní ọmọ yìí kọ́ ní o dárúkọ ọmọ ẹ̀ papọ̀ mọ́ tọ́wọ́n pé o fẹ́ pé pé ẹran àtọmọ ni o dárúkọ ẹ̀ papọ̀ mọ́ pé kí ni ta ọmọ rẹ̀ náà fún mi méjèèjì mo fẹ́ rà papọ̀ so eléyìí túmọ̀ sí pé kí ni bájẹ́nì ní nǹkan tó clear tí ò sí rújú bẹ́ẹ̀ ni ṣùgbọ́n káwọn pé àìgbà tẹ́ ti ṣe léyìí ó yẹ kẹ́ lè ṣe léyìí so bí àwọn nǹkan míì tí wọn kì í tàpọ̀ mọ́ra wọn so a gbọ́dọ̀ mọ jíjẹ bí n tí ẹ̀sìn ò fún wa ní ìgbàláyè láti mọ kílèmù rẹ̀ ká má kílèmù rẹ̀ tàbá wọn pé àwọn nǹkan wọ̀nyí wọn ò lọ papọ̀ wọn dúró lọ́tọ̀ọ̀tọ̀ ni a gbọ́dọ̀ sọ wípé méjèèjì la sanwó rẹ̀ ó máa ń ṣẹlẹ̀ dáadáa nítorí wọn mọ̀ yí pé méjèèjì ló sanwó ẹni jẹ́ kó hàn sí ẹni pé àtẹlẹ́ náà ni tí mo ra papọ̀ o àbá àtẹlẹ́ náà ni tí mo fẹ́ ra so tó bá pè rẹ̀ yóò sọ fún ẹ tí ó bá pè rẹ̀ á ní kò pè o ṣùgbọ́n káwọ́ pé ya ìgbà tí a bá ti sanwó eléyìí ó yẹ kí eléyìí náà lè lọ papọ̀ a máa jiyàn láàrin ara wa àwa la fa irú nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n irú kéèsì dàbínú tí a mú wá ń sìn èso ń bẹ lórí rẹ̀ tábà ní ká wò ó lásán a sọ wípé àtìyàn bá ti ra gi dàbídùn ó ti rè sórí ẹ̀ papọ̀ bẹ́ẹ̀ ni ó lè rí bẹ́ẹ̀ tí ènìyàn ò bá náwó sí dàbídùn yẹn ni lórí pé bí ó ń pollinate àtàwọn nǹkan tó jọ mọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti di pé ó nǹkan yẹn sí ni a mọ̀ wípé ta kó bá di ìjà láàrin wa igi la ní ẹ̀tọ́ sí èso orí rẹ̀ ẹni tí ó náwó sí ní àsìkò gbà yẹn tó ṣe pollination rẹ̀ òun ló ní gẹ́gẹ́ bí anábíwá muhammad sallallahu alayhi wa sallam bó ṣe dálẹ́jọ́ ṣùgbọ́n kókó hadith yìí gangan ni wípé májẹ̀mú tí a bá fi ń rajà tá a fi ń tajà kájọ́ kó clear síra wa láti lè fi reduce èdè àìyedè láàrin ara wa so eléyìí jẹ́ pọ́ǹtì tó pàtàkì púpọ̀ wa anhu radiyallahu anhu látọ̀dọ̀ Abu Hurairah bákan náà kọ́lọ́ba subhanahu wa ta'ala kò bọ́ ayánu sí wa anhu láti ọ̀dọ̀ Abdullahi bin Umar radiyallahu anhu ma kọ́lọ́ba ayánu sí òun àti bàbá rẹ̀ anna rasulallah sallallahu alayhi wa sallam ó ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní manibta'a ta'aman ẹni tí ó bá fi lè ra oúnjẹ fala yabi'uhu hatta yastawfiyahu kò gbọ́dọ̀ tà á fẹ́ lómi àfi kó take possession in tó ra wa fi lafdhin nínú ẹgbàwámi hatta yaqbidahu àfi tó bá tó gbà á wa an ibn abbas mislu abdullahi bin abbas radiyallahu anhu òun náà gba irúfẹ́ hadisi wa kí ni àdísì dálé lórí òun ni pé n ta fẹ́ tà fún yàn ó gbọ́dọ̀ jẹ́ nǹkan ta ní lọ́wọ́ mùsùlùmí ò kí ń ta nǹkan tí ò sí lọ́wọ́ rẹ̀ mùsùlùmí kò kí ń ta n tí ò sí lọ́wọ́ rẹ̀ lápèjúwe mo ra mọ́tò kan lọ́wọ́ èèyàn kan mọ́tò yẹn ó ń bẹ lórí omi kò tí dé mo dẹ̀ ti ń ta the same car àbí the same bus mo ti ń ta fún ẹlòmíì that very car òun ni mo ń ta fún ẹlòmíì islam ní eléyìí ò ṣe nǹkan tó bá mu ìtò tí gbà má ta fún ẹlòmíì ìtò fẹ́ ta rí i pé wọ́n gangan fún rẹ ti take possession kan yẹn anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó lóúnjẹ ń bí eléyìí torí pé òun ló common jù nínú àwọn àhàdíìsì míì òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ó fi rinlẹ̀ ipe a gbọ́dọ̀ máa ta àwọn ọjà náà àǹtùbá síláwù haithu tó ta àwọn ọjà tàbára a gbọ́dọ̀ tàbí tá a ti ra hátà yàhúzáhá àtùjárù ìlàrí halihim àfi kí àwọn tí wọ́n jẹ́ ọlọ́jà tán ra ká tẹ́kì possession rẹ̀ kán gbé e lọ síbi tó jáyé titi wọn hadith mi nìyí so eléyìí nǹkan tó general ni gbogbo nǹkan tá a bára ká má ti ta padà àfi ká take possession kan yẹn kí là ń pè la take possession kan a máa vary a láti bi ọjà kan sí ọjà kejì àwọn kan tó bá ṣe yí pé ńgbà tá a bá la ra ó yí sí fún wa láti gbé ìtake possession ni pé ká gbé nǹkan yẹn kúrò ń bẹ́ẹ̀ àwọn kan tó ṣe pé ta bá ra a lè gbé ibi ẹni tó ra nílápẹ̀jú èsìn kò lè gbé ilé yẹn kí ni nǹkan tá a máa sọ wípé ó ti take possession yẹn òun ni kó ṣe pé àwọn dọ́kúmẹ́ǹtì ilé yẹn ni ó ti ń bẹ lọ́wọ́ rẹ̀ wọ́n ti gbé fún lẹ́yìn ìgbà tí yẹn bá gba dọ́kúmẹ́ǹtì ilé tó lòun rà ìgbà yẹn lòun náà tó ní ráìtì àti sọ pé òun fẹ́ ta ṣùgbọ́n ilé tó ti gba dọ́kúmẹ́ǹtì ẹ̀ lọ́dọ̀ ẹni tí ó ta fún ẹ ìwọ náà ti tún ta padà eléyìí òun ni tí àwọn èèyàn mọ̀ pè ní short sales lọ́dọ̀ àwọn ọlọ́jà wọn a mọ̀ pè ní short sales eléyìí kò ń ṣe nǹkan tẹ́sìn bá tó gbà wọlé bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá mọ̀ ń pa aburú àwọn nǹkan yà á mọ̀ wípé ó láburú ní nǹkan 2008 lára àwọn nǹkan tó fa àdánwò fún amẹ́ríkà lélẹ́yìí òun ni pé téyìn ò tí ì ní lọ́wọ́ ó ti ta á ẹni tó ta fún náà tí ní kò tí ì gba kan yẹn òun náà ti tó ta ẹni tí ó gba yẹn náà tó ń náà ra òun náà kò tí ì gba òun náà ti tó ta so a ti wá ta nǹkan tó ṣe pé tá bá béèrè lọ́wọ́ ẹni tó ta fún wa pé kíní tó ta fún mi dà ẹ̀mí ti gbà ẹ̀wọ̀ náà tó béèrè lọ́wọ́ ẹni tó ta fún mi ti gbà a ti wá ta lọ ó túmọ̀ sí pé kíni níta ń ṣe à ń ta gbèsè fúnra wa ni so láti lè fi dẹ́kun nǹkan báyìí ẹ̀sìn ni tó bá ní lọ́wọ́ tó ti take possession rẹ̀ mọ́ ta fún ẹlòmíì torí pé kí ni tá a bá ń ṣe léyìí àákó sínú tí wọ́n ń pè ní alghara òun náà ni ìrújú tó ní agbára adẹ̀mọ́ bíjà ni so ọ̀pọ̀lọpọ̀ ọgbà nǹkan èèyàn á di wípé ìta ní táǹtà fún rẹ ni bí ìgbà tó ṣe pé yìí ò lówó tó ń dun rẹ nú ni àmọye mílíọ̀nsì tó ṣe páwọn èèyàn ẹlòmí àsopọ̀ ohun tí òun ní mílíọ̀nsì torí pé kí ni òun ti ra nǹkan báyìí mílíọ̀nsì yẹn dà kò sí ṣùgbọ́n yóò máa dún rẹ̀ nú ipò ní millions bí ẹni tó ta tẹ́tẹ́ ni tán ló jẹ owó tó jẹ kò sówó yẹn lẹ̀ ṣùgbọ́n ń dún rẹ̀ pò ń jẹ so yín tó ní lọ́wọ́ má ta tó bá tajà gẹ́gẹ́ bí mùsùlùmí tó páyọ̀ ọlọ́run bá rí pé nǹkan tó fẹ́ tà in tó ti take possession ni eléyìí jẹ́ nǹkan tó tó pàtàkì púpọ̀ a sì máa padà ṣàlàyé fúnra wa ìgbà wo la lè tantà ní lọ́wọ́ mọ́jẹ̀mú wo ló so mọ́ a lè tan tá à ní lọ́wọ́ nígbà tá a bá describe nǹkan yẹn that is qualities àtàwọn features nǹkan yẹn òun là á ta òun ṣe item yẹn gangan fún rẹ̀ lápèjúwe èèyàn kan fẹ́ ra mọ́tò ó rẹ̀ sọ fún ẹ pé ṣo lè bá ń gẹ́ẹ̀tì mọ́tò with so and so description báyìí báyìí báyìí báyìí model báyìí nǹkan kan mọ́ra wọn a lè ta description nìyẹn ni kátà fún ẹnìyẹn yóò sanwó fún wa ọjà yà owó tí ní lọ́wọ́ àá ṣẹ̀ṣẹ̀ lọ rà á ni àá lọ gẹ́ẹ̀tì ẹni ṣùgbọ́n ìta tà fúnra wa òun description yẹn tí ìta bá gbé wá ní ọkọ̀ bá yàtọ̀ sí ìta jọ describe láàrin ara wa ó ní ráìtì àti gbowó rẹ̀ padà gẹ́gẹ́ bá ṣe padà máa ṣàlàyé fúnra wa ni wọ́n tó dẹ̀ jẹ́ mùsùlùmí má mú àwọn ọgbọ́n tí ò jọra wọn mọ́ra wọn láti lè fi jowó àwọn èèyàn lọ́nà èrú mọ́lẹ́ ṣé description ló ta fún in tó bá fi lè mú ẹgbẹ́ nǹkan tó wà less than ìtẹ́jọ́ agree lórí ní description ó ní right àti gba owó rẹ̀ padà ọ̀ràn ẹ̀dẹ̀ ní kó dá owó rẹ̀ padà fún ṣùgbọ́n pé mo ti rọkọ̀ kan sọ ọkọ̀ yẹn ń bẹ lórí omi àbọ̀kọ̀ yẹn ń bẹ ní amẹ́ríkà náà àbò ń bẹ ní kinní kan ọkọ̀ yẹn mo fẹ́ mo fẹ́ ta fún ẹ òun náà wà ní ẹ̀ ṣọ́kọ̀ tó dáa ni àwọn ọkọ̀ tó dáa ni ìgbà tí wọ́n gbé ọkọ̀ wọ̀lú ó di wípé ọkọ̀ yìí ò gbádùn láwọn problem ah mi mọ̀ pé eh, bọ́kọ̀ yìí ṣe rí ni ẹ̀ àgbà ah, eh, ah, máa ọlọ́run náà ni kò sí ta fẹ́ ṣe yóò padà di tá à ń yọ̀ ṣe síra wa yóò padà di tá à wa jàlé lórí eléyìí ni tánìm sọ lásán sọ yìí pé in tó fẹ́ tà fún yàn mọ́ ta ọ̀ tó bá take possession rẹ̀ tí o bá take possession ọkọ̀ yẹn lápèjúwe à ń fọkọ̀ ṣàpèjúwe torí eléyìí nǹkan táwọn èèyàn mọ́ kó sí ni ó dẹ̀ ní àwọn nǹkan oríṣiríṣi náà táwa náà mọ̀ táwọn èèyàn tún máa ń ṣe ó tèkì possession ọkọ̀ yẹn ó gbé kalẹ̀ mo débẹ̀ mo wo ọkọ̀ yẹn ní bẹ́ẹ̀ mo start ẹ̀ mo ṣe gbogbo àwọn nǹkan nǹkan tí mo rí mò ń rà ń sìn tó bá ní àlébù míì tí mi rí ìwọ tó fẹ́ ta ẹ̀sìn ní sọ fún mi sọ fún ẹni tó fẹ́ ra nǹkan yẹn pé kí ní ní àlébù mi o ṣe o rà eléyìí ní ìpayọ̀ ọlọ́wọ́n ọba àti rí àbá ti gbọ́ ẹni tó ṣe yí pé ó ń tajà káwo bí tí ìbẹ̀rù ọlọ́ọba tó ń bẹ lọ́kàn rẹ̀ dé ọjà tó ń tà ọjà yẹn lọ́wọ́ rẹ̀ igbe èlò ni kìíní ó sọ ẹnìyẹn wá ná sí price kan oni ní títẹ̀mí yìí ni ò lè rí ra níye yìí iye tí máa ta last ni ṣùgbọ́n tó bá lọ sọ́dọ̀ ọkùnrin tó ń bẹ lọ́kàn yẹn ò lè ríra less ẹlòmíà ó pe àwọn ọdẹ ṣùgbọ́n rú nǹkan tí máa mú báraka wa ni iye tẹ́mi lè ta last ni ṣùgbọ́n the same commodity with the same quality ó lè ríra less lọ́dọ̀ lágbájá bóyá nìyẹn ra òun ríra cheaper tí a bá ń gbé nírú àwùjọ báyìí a rí i pé ìrẹ́pọ̀ ìnífẹ̀ẹ́ ara ẹni yóò mọ̀ bẹ̀ láàrin ara wa so kò yẹ pé kò bá mọ́ lórí wípé kò gbà lásán in tó mọ̀ pé nìyẹn price tó nìyẹn fẹ́ offer fún nǹkan ẹ nìyí owó òun sì lè ṣàǹfààní fún òun sì lè guide ẹ o lè rí the same commodity ní the same ní price tó nà yìí lọ́dọ̀ lágbájá ọmọ lágbájá náà kò ṣàrà yàn pé kó ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ṣe bẹ́ẹ̀ ní lára nǹkan tí máa tún jẹ́ kí èèyàn ní àlùbáríkà wájú ọlọ́run ọba ni so ẹni tó gbérú ọkọ̀ báyẹn wá ẹnìyẹn wo orí tí àlébù kan bá ń bẹ tó pamọ́ ẹni tó fẹ́ tọkàn yẹn jẹ́ kó mọ̀ pé ó lálébù báyìí báyìí báyìí báyìí kéèsì ẹ yàtọ̀ sẹ́ni tó ṣe wípé wọ́n fẹ́ sẹ́ndì ọkọ̀ ẹ̀ kan fún mi ní latin america ọkọ̀ yẹn ẹ̀ nǹkan báyìí báyìí báyìí ni kò ní sọ dítẹ́sì nǹkan tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kó tiẹ̀ sọ dítẹ́sì tó ń náà kò gbọ́dọ̀ ta ọkọ̀ yẹn gẹ́gẹ́ fún description ló lè ta fún so ti anything tí o bá bá description yẹn mu ẹni yẹn ní right láti gba owó rẹ padà so eléyìí ni wọn pè ní bẹ́ẹ̀rù sálàm á sì padà máa ṣàlàyé lórí ẹ̀ ṣùgbọ́n lórí ọ̀rọ̀ anẹ́ muhammad sallallahu alaihi wasallam yìí pé n tá a bá ní ká má ta láti má kó sínú gáràrù ni torí pé yóò padà di àríyànjiyàn yóò padà di ìjà nígbà tí ẹni ẹ bá padà rí nǹkan tá ta fún tí inú rẹ̀ ò bá dùn sí ṣùgbọ́n tó bá ṣe pé description la ta fún so n tí èmi àti ẹ ti jọ gbọ́yé ni n mo fẹ́ ni description lélẹ́yìí so ìgbà tán bá gbé nǹkan yẹn wá òun ló mọ̀ bóyá ètò wà lórí omi ló gbé fún mi ni ó bóyá ẹ̀ṣẹ̀ ọ́dà fún ni ó almuhim òun gbé description lèmi àti ẹjọ́ agri lórí tí n tó wà lórí omi tó ń expect tó bá padà dọ́dọ̀ wa tí ò bá bá description yẹn mu ọjà tí mo sanwó ẹ̀ kọ́ ni nǹkan tó gbé fún mi ṣùgbọ́n tó bá yẹ pé ètò wà lórí omi yẹn ni mo sanwó fún mi ìmọ̀ àwọn àlébù tó ń bẹ́ ń bẹ̀ so ó lè padà gbé dé ṣe pé nǹkan tínú mi ò ní dùn sí ni so àwọn nǹkan báyìí ẹ̀sìn fẹ́ kí ayágo fún so nǹkan tó bá ṣe wípé ọ̀nà tá a lè fi rà á òun náà ni pé kéèyàn take possession rẹ̀ pẹ̀lú pé kó gbé kúrò láyè tó wà kó gbé síbòmí agbọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ yìí tó bá ṣe pé kò ṣeé gbé àwọn dọ́kúmẹ́ǹtì tó ní í ṣe pẹ̀lú nǹkan yẹn ó gbọ́dọ̀ tẹ ọwọ́ ẹni tó fẹ́ ta fún yàn kó tó lè ta that particular thing ṣùgbọ́n tí bá sọ pé lápèjú ẹ̀sìn mo máa ń kọ́lé fáwọn èèyàn ní ẹni dẹ̀ lókè òun náà fẹ́ ra ilé lọ́wọ́ mi ṣùgbọ́n ilé tí mo fẹ́ ra báyìí báyìí báyìí báyìí báyìí báyìí ni description ó lè ta ó lè sanwó description in advance ṣùgbọ́n mo nílé kan ní Yaba so ilé yẹn ní eh, two bedroom flat ni àbí three bedroom flat ni ẹ kìíní kan kìíní kan so mo fẹ́ ta ni báyìí ìgbà tí ó débi ilé yẹn ó rí pé ògiri rẹ̀ ó ti ń là ẹ eh, kìíní pílà rẹ̀ kò da àwọn kan wá ẹ̀bọ́ ni ah, ah, kò tí mo sọ náà ní òṣèlé ìlú ń sọ so láti lè mọ́ bí ìjà láàrin yín ta description fún yàn tó wá mọ̀ pé wò ní ọjà ẹ lọ́wọ́ èyí ọjà tó bá dẹ̀ ní lọ́wọ́ ẹni tí ó fẹ́ rà jẹ́ kó rí nǹkan yẹn mùsùlùmí máa ń wá bí òun ó ṣe ní àlùbáríkà wájú ọlọ́wọ́ bá ní kò ń ṣe bí òun ó kàn ṣe kówó jọ kódà tó bá ṣe pé owó tó ń kójọ yìí àtọ̀rọ̀ tó ń kójọ yìí ni ó ṣokùnfà iná fún wájú ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala abẹ́lẹ́wọ́n ọba subhanahu wa ta'ala yìí tàbára wa iná kọ́ lọ́ba kó jẹ́ kó olú fún ẹni kọ̀ọ̀kan wa wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk na'am wọ́n á rẹ̀ lọ́wọ́ lọ́ba thousand ló lọ fi ṣòwò yẹn tó ẹni tí ó yáyàn ní owó tí ẹni tí ó yá ní owó padà wá fi èlé látọ̀dọ̀ ẹni yẹn gangan fún rẹ̀ that is ẹni tó yá owó lọ́wọ́ èèyàn òun ni ó wù láti lè fi nǹkan kún kò ń ṣe pé ẹni tí ó yá yẹn ní owó ló béèrè fún ṣé eléyìí wà pàmísíbù nínú ẹ̀sìn eléyìí wà pàmísíbù nínú ẹ̀sìn anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ti yára nkùnmí lọ́wọ́ arákùnrin kan ìgbà tí àsìkò tó yẹ kó dá irúfẹ́ rànkúnmí yẹn kó dá padà fún tó wọn rí tó ṣe dédé irú nǹkan tó èyí tó bẹ́tẹ̀ ni ló ń bẹ́ńlẹ̀ sojúṣẹ́ ọlọ́run bá muhammad sallallahu alaihi wa sallam nìkan fún ó ní khairukum ahsanukum qada'a ẹni tó lóore jù ní ilẹ̀ tó ṣe kó tó wá fẹ́ san gbèsè yóò san lọ́nà tó fi dáa jùlọ sẹ́lẹ̀ yóò kì í ṣe rìbá ṣùgbọ́n tí ẹni tí ó yáyàn ní owó tó bá ní 200,000 tí mo fẹ́ yẹ yìí mi ì ní sọ wípé kó mú 10% wá àbí kó mú 20% wá mo fẹ́ ṣe lóore ni èyí tó bá wá láti inú ọkàn rẹ kò fi kún rìbá náà ni kò sí tó wá láti inú ọkàn rẹ ó ti sọ pé kó fi nǹkan kún ó kàn sọ iye tó lè fi kún ni ìtọ́ba wá láti inú ọkàn rẹ kó fi kún ẹlòmíì máa ń sọ ọdún nǹkan báyìí ṣùgbọ́n kéèsì ẹ wọ́ọ̀sì ju ẹni tó béèrè ten percent lọ ìgbà tó níye tó bá gbọ́ láti inú ọkàn rẹ kó fi kún yóò mọ̀ lọ wò nínú ọpọlọ rẹ yìí pé ẹ kó lè fi bi thirty percent sí tẹ bá lọ fi ten percent sí yóò wà mọ ọrún mú pọ̀ nìyí yóò fojú pọ̀ torí pé ó expect more than iye tẹ́ fi kún yẹn ó expect yẹn ni so ló jẹ́ pé iye tó bá wá láti inú ọkàn rẹ kó fi kún bí ìgbà téèyàn stipulate nǹkan kan náà ni torí pé ó ti fi sí wípé ó gbọ́dọ̀ fi nǹkan kan kún ṣùgbọ́n iye tí ó fi kún òun ni iye tí ó stipulate so rìbá nìyẹn gẹ́gẹ́ bí ẹ̀sìn ṣe fi rí lẹ̀ so ẹni tó mọ̀ yí pé òun ò lè ṣe láì jàǹfààní bí tó ń bá yáyàn lówó ó yẹ kí nǹkan kan lè yọ fẹ́mi náà yóò make millions ní ìfẹ̀kankú sọ fún wípé owó tó fẹ́ yá lọ́wọ́ ẹ̀tọ́ fẹ́ lọ fi ṣe business jẹ́ kí màtẹ́jọ partner so èrè tó bá jẹ́ ní kájọ pín 50-50 60-40 30-70 with that you are risking your money wọ́n náà ṣe kí ni òun risk owó ẹ̀ ni torí pé ó lè ṣe business yẹn kó lose tó bá lose ẹjọ́ lose ni tó bá dẹ̀ jèrè ẹjọ́ pín èrè yẹn ṣùgbọ́n kí owó titi ẹ kó wà guaranteed head or tail máa gbowó mi ó túmọ̀ sí wípé tí profit bá wà ò ní ẹ̀tọ́ àti gba profit head máa gbowó mi ó túmọ̀ sí pé tí profit bá wà ò ní right àti gba profit eléyìí ni wọ́n ń pè ní alcord ò ní pé ayáyàn lówó ṣùgbọ́n tó bá ti di pé a fẹ́ benefit bí owó ta ayáyàn ìyẹn ti di kọ́rdún jára náà owó tá a yá yàn tó ṣe pé a stipulate pé ó gbọ́dọ̀ mú àǹfààní wá fún wa nínú business dẹ̀ ní risk ni a lè jèrè a lè má jèrè but wọ́n sọ pé dandan dandan mo gbọ́dọ̀ jèrè nítorí bá ti di pé business owó tí mo fẹ́ kó kalẹ̀ yìí dandan dandan mo gbọ́dọ̀ jèrè ó ti dúró ń dúró rìbá nìyẹn so torí pé business a lè jèrè a lè má jèrè òní ọ̀rọ̀ business ṣùgbọ́n ẹni tá a yá lówó tó bá kàn fi tó wá láti inú ẹ̀ láti fi nǹkan kun láì ṣe pé àjọ àgírí láti pilẹ̀ òun lówó kó ń fẹ́ ṣe dáadáa fẹ́ni tó yá òun lówó nìyí eléyìí kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ wallahu a'lam. náà tí a bá ń ta àwọn product wa èèyàn gbà ní factory àbẹ́yàn gbà ní farm èyí tí èèyàn ní ní ọwọ́ yẹn wá ti tán ní wá pẹ̀lú pé àsánwó ah, lóko ṣé ẹ lè fún mi náà bá ń kó òní ọkọ̀ tí wọ́n lè ní because of the little economic code pé àwọn èèyàn máa ń rush wọ́n like twenty percent of the item tó dẹ̀ tèrè tó ju tó dẹ̀ ti factory ọ̀nà ọ̀gbọ̀n tó náà pé factory yẹn wọ́n ẹ̀ fẹ́ lẹ́yìn ẹ̀ ten percent of the tó dẹ̀ tèrè mọ̀ bẹ́ẹ̀ bá sọ ló wà lọ́ọ̀gbọ̀n náà kí a advance fun nǹkan tí a order fún tí ma ní kí n summarize the question yẹn o ní pé a order fún nǹkan so àwa ní ká san twenty percent nǹkan tí a order fún náà tí o ti rí sójú eléyìí kò ń ṣe nǹkan tí ó mu so torí pé bẹ́ẹ̀ sálàm tá a bá máa ṣe agbọ̀rọ̀ sanwó ni agbọ́dọ̀ sanwó food in advance ó máa jẹ́ pé tó kúta expect ní commodity tí a sanwó rẹ̀ náà intafẹ́ra yẹn ni tó bá jẹ́ pé nǹkan tó wà describe ni àti mọ̀ nǹkan ta irú nǹkan ta so description ni wọ́n tà fún wa ṣùgbọ́n wa tá ra a gbọ́dọ̀ sanwó full ni kò sí part payment torí pé tá a bá san part payment kò sí commodity yẹn lárandi àwa náà tún san part payment part payment tó kù that is eh, a, eh, payment tó kù tí àti san yẹn bí ìgbà tá ń pààrọ̀ gbèsè pẹ̀lú gbèsè ni because the item is not on ground at the same time owó náà kò sówó ńlẹ̀ so inú islam dẹ̀ ni tí ò bá sí item ńlẹ̀ tí ò sówó ńlẹ̀ bí ìgbà ń ta àwọn nǹkan méjì ni that is èmi ń gbé owó òsínlẹ̀ bẹ́ẹ̀ lọ́jà òsínlẹ̀ bó ṣe rí nìyẹn so láti lè fi fọ́ọ̀lù sí abẹ́ bẹ́ẹ̀rù sálàm tí ẹ̀sìn gbà wọlé agbọ̀rọ̀ san full payment ni then kò sí nǹkan tó burú pé ọjà yẹn ò sí lára ń jì tí wọ́n jẹ́ pé description ni ẹni yẹn ta fún wa so agbọ̀rọ̀ gẹ́tì àárín yẹn dáadáa description ni ẹni tó tajà fún wa ọjà tí ò sí nílẹ̀ description ló ta fún wa gbọ́dọ̀ sọ yí pé òun ta a particular item tó ń bẹ níbì kan tí ò sí lára nísìnyí tó ń bẹ níbì kan òun ta fún wa torí pé àmọ́ that particular item bó ló ṣe rí ṣùgbọ́n tó bá ta description fún wa ó túmọ̀ sí pé description tó ta fún wa anything tó bá ti fall short of nǹkan tó tajọ agree lé lórí ní description ẹ nìyí kò wá báyìí lórí wa láti ra kó wá ní ẹ máa gbà bẹ́ẹ̀ náà nínú hàn lè gbà bẹ́ẹ̀ ṣé ń tẹ́ ẹ just agree lé lórí inú ìwé ntí mo ta agree lé lórí ni pé mo fẹ́ ra ọjà báyìí tó ní nǹkan báyìí tó ní nǹkan báyìí tó ní nǹkan báyìí so nígbà tó bá rẹ̀ gbọ́jà wa tí ò bá ti ní nǹkan yẹn so kò wá báyìí lórí mi láti láti rà so èèyàn kọlu èèyàn wípé wọn wá lókè wọn san part payment kalẹ̀ ìyẹn kì í ṣe nǹkan tí ó wà òkè àfi tó wá ṣe pé nǹkan yẹn ó jẹ́ lára àwọn nǹkan tí àwọn àfa ń pè ní ọ̀kúdùn istisna òun yàtọ̀ fún bẹ́ẹ̀ usalam alistisna òun ní kẹ́ ní kan bá ń ṣe nǹkan kan bá ń produce kí n lọ bá furniture maker nísìnyí kí n kó bá ń produce furniture kan bóyá Eh, chairs ni àbí tébù mu ní kó bá ń ṣe lẹ́yìn ìgbà tí n bá sanwó fún un ní àṣẹ̀ṣẹ̀ ṣe nǹkan yẹn eléyìí sísìnà náà ń pè ó yàtọ̀ fún ọjà tó ṣe pé mo describe pé báyìí báyìí báyìí báyìí báyìí pé mo fẹ́ rajà báyìí eléyìí sì ó máa ṣe é ni òun gangan fúnra ẹ̀ ló máa ṣe kinní yẹn mo lè san advance kalẹ̀ fúnrú eléyìí kò sí nǹkan tó burú mi pé mo san part payment kalẹ̀ torí pé eléyìí ó máa ṣe é ni ṣùgbọ́n tó bá ṣe wípé sálàmù ni ọjà yẹn tí wọ́n á ra ọjà yẹn bẹ́ẹ̀ ni so ilé ìgbọ̀dọ̀ san full payment adìjẹ ni kí ó expect commodity yẹn wallahu alam. ilẹ̀ tí ẹni tó ní òṣìṣẹ́ ọ̀dọ̀ sí ṣé wà láàrín ìlànà ìlú nọ́mbà ilẹ̀ ìlọ́pẹ́ ọlọ́run ó dá sílẹ̀ èyí tó fi ìlànà náà kò sí nǹkan tó burú mi pé kéèyàn ta ilẹ̀ kò sí tó burú bíi pé èèyàn ta ilẹ̀ èèyàn lè ta ilẹ̀ torí ilẹ̀ tẹ́ bá ta wọ́n lè lò fún nǹkan mi wọ́n lè lò láti lè fi dáko wọ́n lè lò láti lè fi kọ́lé wọ́n lè lò gẹ́gẹ́ bí nǹkan oríṣiríṣi ni tó jẹ́ nǹkan tí ó lè wúlò so èèyàn lè ta ilẹ̀ láti lè fi ṣe àǹfààní níbẹ̀ but the only thing ni pé ilẹ̀ tẹ́ fẹ́ ta ó ti nísìn ó gbọ́dọ̀ jẹ́ wípé ilẹ̀ tẹ́ ní ni torí pé má ta ń tó ní náà tó o bá ní ilẹ̀ yẹn lọ́wọ́ tó o fẹ́ ta téèyàn ló ń fẹ́ ra lẹ̀ description ni o lè ta so ilẹ̀ báyìí iye plot báyìí ni ah, ah, ibi àyè báyìí báyìí báyìí ni ilẹ̀ yẹn máa bọ́ sí so that is ibi tó máa jẹ́ báyìí báyìí description la lè ta ṣùgbọ́n pé mo ní ilẹ̀ kan ní oko afọ́ ah, mo fẹ́ ta lẹ̀ yẹn eh, ó dẹ̀ da gan ó da gan so èló ni. Ah, mo fẹ́ ta ní two million ìgbà tí ó dé wá gba ilẹ̀ ra nílẹ̀ yìí eh, ah, kò sí ní ta fẹ́ ṣe lórí ẹ̀ àgbà bẹ́ẹ̀ ni so mọ́ta tó ní so n tó bá mọ́ ẹ̀ta tó ní o gbọ́dọ̀ describe details nǹkan yẹn a jẹ́ pé description lẹ́ni yẹn ó ń sanwó ẹni kò ń ṣe dá particular thing tí o bá ti fall sí pẹ̀lú ìdíyàn describe yẹn so ẹnìyẹn ní right láti gba owó rẹ̀ padà wallahu a'lam out. in a case tó jẹ́ pé lórí nǹkan tó sọ yìí èèyàn nílẹ̀ nìkan èèyàn wá gbé contractor lọ sórí ilẹ̀ ókè mo fẹ́ kọ́ ilé lóyìn náà lélẹ̀ bá mi bá mi wò èèyàn dẹ̀ ti ní mẹ́rin pé tí pẹ́sẹ́ni yìí ò bá wọ̀ mo máa pe contractor mi gbọ́ kó sọ pé òun ti pe contractor ní méjì mẹ́ta ó kàn ṣe ní pé yẹ́ ẹ̀sẹ̀ ní gbọ́ngàn ni ó máa ṣe iṣẹ́ ó wá mú bí ìwà gbé náà wọ ìbáfẹ́ bá tọ̀ yìí ó tún wá lọ pẹ̀lú míì ẹlòmí tó pín yẹn tí ó wà chipa wà wá sí pé ẹ má bọ̀ dáná ẹ má bọ̀ dáná pé torí ẹ̀ ìtì. o na àkọ́kọ́ wo ni pé a pé àwọn àwọn ọmọ gba agency fee lórí kìnìún situation báyìí ẹlòmí lè sọ pé tẹ bá máa gbé nǹkan fún un before kí àwọn tó kóhun tó lọbẹ̀ rárá òun á san yín báyìí torí pé ẹlòmíà ti mọ̀ wípé ẹlòmíà padà gbé nǹkan yẹn fún òun mọ́ni òun dẹ̀ ti ṣe wàhálà láti lọ síbẹ̀ láti so kẹ́tì tó lè gbé òun kúrò lọ́fíìsì òun lásán ẹ̀ máa pọ̀ san iye báyìí so tó túmọ̀ sí pé tí ẹ bá padà gbé nǹkan yẹn fún un mọ́ ó ti sìn wàhálà tó ṣe lọ síbẹ̀ àtàwọn nǹkan tó ṣe ní wàhálà so a ti gba owó titi, ẹ̀ so bẹ́ẹ̀ náà làwọn tí wọ́n jẹ́ ẹjẹ́ǹtì ilé tó ṣe pé àánú mú yàn lọ káàkiri pé ilé wà kẹ tó lè gbé kúrò ní ọ́fíìsì rẹ̀ kó tó lè mọ̀ lọ mú ìmọ̀ wo àwọn ilé yẹn yóò gba bí i registration fee àbí nǹkan kan so that tẹ́ẹ̀bá ó bá mú yín lọ síbi àwọn ilé yẹn tẹ́ẹ̀bá nífẹ̀ẹ́ rẹ̀ ó ti gba owó agency títí ẹni so tẹ́ ẹ̀ bá dẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ náà ó ti gbowó agency rẹ̀ so ìyẹn ni ó lè sọ́ọ̀fù àárín yẹn kò ṣe bó ti stipulate ìjọ bá mú yín gbé mi kúrò nínú kíni pé kí n wá lọ sórí ilẹ̀ yín nìyí so jẹ́ pé màá ná owó láti ṣe àwọn kankan so a jẹ́ pé at the end of the day èmi màá wá lose gbogbo ẹ̀ rárá so ó lè gba kankan lórí wàhálà rẹ̀ tí ó bá ti padà bọ́ sí a mọ̀ pé wàhálà wọn já sásán ọ̀la ọkàn jọ olùkọ́ gbókè olùkọ́ tó bá ṣe ní nǹkan mẹ́sì gbókè ní ẹ́stímẹ́tì wa pàtó ẹ́stímẹ́tì yẹn kò sẹ́nìtì ọmọ kó wà lọ pé ẹlòmíì ṣó gbé kúrò lọ́fíìsì ẹ̀ lọ́bùnmí ah, ó ti involve nínú àwọn wàhálà kan ní so ó yẹ kó ní compensation tí a fún lórí wàhálà ẹ̀ tí wọ́n máa ń lo àwọn èèyàn báyẹn ní ah, kálukú kò ní sẹni tí yóò mọ̀ rí nǹkan jẹ ni so ẹlòmíì sì ó lè pọ owó ní oṣù yìí nísìn kó ṣe pé oṣù tó ń bọ̀ wá yóò na gbogbo ẹ̀ lọ síbi kéèyàn kan mú lọ wulẹ̀ kan ẹ̀kẹ́ ní padà má gbéṣẹ́ fún eléyìí náà mú lọ wulẹ̀ kan ṣùgbọ́n tó bá yẹ gbókè wàhálà tí mo fẹ́ ṣe ó ti ń sìn máa gba owó lórí wàhálà yẹn ọ̀rọ̀ pé ẹ padà gbé contract mi ẹ gbé contract mi ọ̀rọ̀ mi nìyí o ṣùgbọ́n pé ẹ gbé mi jáde lọ́fíìsì mi ẹ ní láti compensate mi fún yẹn náà so kò sí nǹkan tí ó burú ń bẹ wallahu a'lam náà kìsàlá. wá lọ́sẹ̀ so ẹgbọ́n káwọn àpá ní òun bẹ̀rẹ̀ pé lára pé nítorí pé wọ́n wá ẹ̀mí gbà mí pé kí wọ́n lò ó bẹ̀ pé ìlera tó wà bẹ̀ pé o ti sọ pé dẹ́gbẹ́dẹ́gbẹ́ létí pé kò ń tí o bá ti gbé ìwà ìdíje wa tí o bá ti gbé sọ̀rọ̀ rẹ̀ so ṣé ìwọ́n ní máa ṣe ń tọ́lẹ̀ ní ọ̀sẹ̀ kìíní ìta. náà tí a bá ra nǹkan fún èèyàn that is ara àwa gbé fún èèyàn lápèjúwe ara mọ́rọ́wá agbé mọ́rọ́wá yẹn fún ẹni tí a máa fi ṣiṣẹ́ kí ni àníyàn ta fi ra ṣá fẹ́ ta fún ni àbá fẹ́ fi rẹ́ǹtì fún torí pé méjèèjì náà ni ó lè wà gbà míì dẹ̀ ni wọ́n máa ń pa méjèèjì papọ̀ ní èyí tí wọ́n ń pè ní hire purchase a sọ wípé ara àfi rẹ́ǹtì fún at the same time ara àtà fún un ara afirẹ́ǹtì fún ara ata fún so èwo la múnu méjèèjì so èṣe jàǹbá nìyẹn kí ni túmọ̀ ara afirẹ́ǹtì fún o ní pé afẹ́jọ́ kó mọ̀ ti di tiẹ̀ so tó bá lọ sọ pé kí ni márùn-ún àyẹ̀ ti tòun ni ǹkùn aya ni lẹ́yìn tí márùn-ún àyẹ̀ bá ní kan a ní kó lọ tún ṣe tó bá ní a ṣe bí aya ni ń pọ̀chẹ́sì ni so a ní higher purchase afẹ́ mu ní ọ̀nà méjèèjì ni a ṣàfẹ́ kó ríbi bọ́rọ̀ ara ni a lè fẹ́ jó kó rí àǹfààní maximum àǹfààní nípa nǹkan tá a gbé lọ́wọ́ islam ni ó fọ ọmọ nu méjèèjì tó bá gbé e fún wípé aya ni wọ́n ló ní nìyẹn tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí nǹkan yẹn tó bá ní ẹ̀rí wípé ó wà negligent ìwọ́ tó nìkan ló gbọ́dọ̀ túnṣe àfi tó bá ní ẹ̀rí wípé ó wà negligent àbó transgress ìgbà yẹn lòun ó tún ṣe torí pé ó ba nǹkan jẹ́ nìyẹn ṣùgbọ́n tó bá lẹ́rìí pé wà negligent ìwọ́ tó nìkan ni wàá tún ṣe kọ́dàrúlá kádàrá ọlọ́wọ́n bá nìyẹn ọmọṣẹ́ àfáàl tó bá ń bẹnú èròǹgbọ̀ ọlọ́wọ́n bá láti ṣe ní ó ṣe so olùsí ń bẹ̀rù ṣùgbọ́n àwọn tí wọ́n introduce higher purchase ní Europe nígbà tán introduce ẹ̀ tí wọ́n torí ẹ̀ introduce ẹ̀ ni láti lè gbé rísìkì kúrò lórí wọn torí pọ́n rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tán bá áyà nǹkan lọ wọ́n ń ṣì lò so àwọn ọ̀dẹ̀ làwọn bí ẹ kíní yẹn ni káàfẹ́ kó sọ pé kíní yóò mo rẹ́ǹtì ẹ̀ fún ẹni mo dẹ̀ tún ta fún ẹ mo rẹ́ǹtì ẹ̀ fún ẹni mo dẹ̀ tún ta fún ẹ mo ta fún ẹ dàtí tó bá sanwó yẹn títí di àsìkò báyìí ó máa di títí ẹ ìtọ́gbà lérò pẹ̀lú mo rẹ́ǹtì ẹ̀ fún ẹ mọ́ ṣùgbọ́n tó o bá ti sanwó dé ibẹ̀ yẹn ní ipò rẹ́ǹtì ló ṣì wà tó bá ti sanwó dé ipò yẹn ipò títà ló wà náà ìgbà tó wà ní ipò rẹ́ǹtì yẹn tó bá bàjẹ́ tí ó ń ṣe pé nìyẹn wà negligent ìwọ tó fi rẹ́ǹtì ni wàá mọ́ túnṣe ṣùgbọ́n àwọn ará ní rárá òun náà ni a túnṣe ibẹ̀ ẹ̀lẹ́sìn ti sọ pé no ìyẹn ò lè wọ́ọ̀kù so ìsílẹ̀ àkóṣe pé a fi rẹ́ǹtì fún nísìn mo ní márúwá lápèjúwe mo dẹ̀ gbé fún yàn wípé kó mọ wá deliver fún mi two two thousand lọ́sọ̀ọ̀sẹ̀ lápèjúwe àbí two two thousand lójoojúmọ́ ó sì nǹkan tó burú bẹ́ẹ̀ kó mọ wá deliver two two thousand tó bá pa ten thousand hmm, òun ló ní so two thousand ṣáà ni kó wá fẹ́ mi mo fi nǹkan áyà fún nìyẹn náà tí márùn ẹ̀ bá ní fọ́ọ̀tì tí ó ń ṣe gbé nǹkan tó wà negligent fún ní fọ́ọ̀tì yẹn èmi tí mo ní márùn ẹ̀ máa tún ṣe kò ń ṣòun ló máa tún ṣe nísìn mo fẹ́ ṣe lápẹjú ìsìn mo wá lọ rẹ́ǹtì kanopi so kanopi yẹn ni ó wá ní fọ́ọ̀tì kan ṣé ẹni tó ní kanopi ánìmí ni kí n tún ṣe ni rárá àfi tó bá ní ẹ̀rí ipe kí ni èmi mo bàá jẹ́ tí ò bá lẹ́rìí pé èmi mo bàá jẹ́ tó yẹ pé bí akíní ẹ ti ń gbó díẹ̀ díẹ̀ lójú kó padà ṣe bẹ́ẹ̀ òun náà ni ó yọ kúrò yóò mọ̀ pé lára àwọn lọ́ọ̀sì tó báwọn nìyẹn òun ti ń jèrè tẹ́lẹ̀ lórí àwọn nǹkan wọ̀nyí ni ó dé náà nìyẹn yóò fara mọ́ eléyìí náà ló wà applicable sí gbogbo àwọn nǹkan tó kù so kò sí nǹkan tó burú mi pé kíní yìí ó mo fi rẹ́ǹtì fún ẹ wàá máa san two two thousand ní ojoojúmọ́ àbí wàá máa san ten ten thousand ní ọ̀sọ̀ọ̀sẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ta ló ní mọ́rọ́wá èmi mo ní èmi tí mo fi rẹ́ǹtì mo ní kò bá jẹ́ wípé ọdún márùn-ún lẹ́ni yẹn fi lu èmi mo sì ní ṣùgbọ́n látara ìní àgbọ́yé ọ̀pọ̀lọpọ̀ ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn àní ẹ̀tọ́lú ọkàn fẹ́ kí yẹn máa sìn yẹn ní inú ọ̀n fẹ́ kí yẹn máa sìn yẹn ó ti ṣòwò ló ní nǹkan ó dẹ̀ ní ráìtì wọ́n náà ń jàǹfààní ń bẹ̀ nígbà tó bá gbé nǹkan yẹn tó lọ lónìí ó make profit ń bẹ̀ èmi náà make profit ṣùgbọ́n tó bá wù ẹ́ láti jẹ́ pé kí wọ́n ní kó ní nǹkan yẹn so kò sí nǹkan tó burú pé ní agreement mi agreement yẹn ó lè wájọ́ yí pé òkè kí ni yóò mo fi rẹ́ǹtì fún ẹ ṣùgbọ́n tó bá di àsìkò báyìí tó bá di àsìkò báyìí mo lè decide láti tà á fún ẹ kò ń ṣe mọ́jẹ̀mú that is kò ń ṣe nǹkan tó wà binding mo lè decide láti ta so tí n bá will láti ta tí n wish láti ta mo wish náà nìyẹn ṣùgbọ́n tá contract contract tá n bá yí nísìn contract wípé mo mo mo mo fi rẹ́ǹtì fún ẹ̀ là ń bá yí lọ́wọ́ ìgbà tó bá fẹ́ padà sí contract ọ̀rọ̀ pé mo ta fún ẹ ẹ̀hẹ̀n àátú bẹ̀rẹ̀ yíò náà ṣùgbọ́n eléyìí tá ń bá yí lọ́wọ́ sí ọ̀rọ̀ mo fi rẹ́ǹtì ni so yìí tẹ̀yìn aṣọ yìí gbókè òun fẹ́ fẹ̀kùkú ta fún kó rà lọ́wọ́ òun láti kò sí nǹkan tó burú mbẹ́ gba yìí mọ́ dìlíva àmọ́ san ten thousand lọ́sọ̀ọ̀sẹ̀ ó lè jẹ́ pé mo ta fún náà ni tàbá ti ní agreement pé mo ta iye báyìí dẹ̀ ni a fi sanwó kò sí nǹkan tó burú mbẹ́ so kí àwọn sọ wípé mọ́jẹ̀mú tá ṣe ipe kó mọ mú ten thousand wá lọ́sọ̀ọ̀sẹ̀ ó lè má pa tó ten thousand kò sí tó kàn mí pẹ̀lú kó pa tó ten thousand lọ́sẹ̀ kò pa tó ten mo ta nǹkan fún yín so n tàdẹ̀jọ́ ní agreement ní wípé tí mo ta fún yìí ni o yóò mọ̀ sanye báyìí báyìí fún mi ṣe bóun ló ní èmi kan mo nímọ̀ òun ló ní so yóò mọ̀ sanye báyìí báyìí fún mi ní ọ̀sẹ̀ọ̀sẹ̀ tí è san owó ọjà tí mo ta fún pé kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ náà mẹ́lòmí àwọn obìnrin tá a bá wá gbé fún wọn bẹ́ẹ̀ wọn ní fẹ́ sanwó wà ẹlòmínú àwọn tó wà mọ́rún ẹ̀ wọn láàánú ọmọ fẹ́ pa ẹni tó ní nǹkan lẹ́kún ni so torí náà yóò kàn bá nǹkan yẹn jẹ́mi ní padà mékè owó mi mọ́ àwọn afẹ́sìn ní o lè ṣe tí a mọ̀ sí arahan òun náà ni kéèyàn gba kólátẹ́rà ìfá o lè fi kíní yẹn gẹ́gẹ́ fún rẹ̀ ṣe kólátẹ́rà pẹ̀lú pé kó gba ìwé rẹ̀ lọ́wọ́ rẹ̀ kí wọ́n gba ìwé ẹ̀ dání wọ́n á gba ìwé kíní yẹn dání sọ ajẹ́ pé márùwá yẹn wà ipò òun ló ń wà bọ̀ ìwé rẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ abọ́lẹ̀ sọ pé kíní o tó bá ń lo ibi tí a máa páàkì ẹ̀ sí ni eléyìí nísìn kò ń ṣe òun ló ní ṣùgbọ́n ó fi kíní ẹ̀ ṣe onídùúró again ó fi kíní ẹ̀ ṣe onídùúró náà ká ní kó san owó adílẹ́fù kan kò wá san mọ́ àbí kò fẹ́ san mọ́ irú yẹn tí ẹ̀sìn ó bá dá sí ẹ̀sìn ó ní wọ́n lè ta kíní yẹn ṣùgbọ́n tá a bá ta iye owó tó jẹ wá la níbẹ̀ á dá iye yòókù padà fún iye owó tó jẹ wá la yọ níbẹ̀ yàtọ̀ sí ti ọ̀pọ̀lọpọ̀ máa ń ṣe ó gbé márúwá fún yàn kan níṣe kó máa wà ó rẹ̀ ló ń ta fún ẹni ẹ ti sanwó sanwó sanwó ń gbà tó yá kó wàá rí owó yẹn san mọ́nì so yóò wá gba yẹn lọ́wọ́ rẹ̀ ó ti tán náà nìyẹn ṣùgbọ́n àyẹ pé fifty thousand lókùn balance ẹ̀ ní ó ti tán nìyẹn so yóò tún wá lọ ta kínní ẹ̀ fún ẹlòmíì so gbogbo ó tiẹ̀ ti ń san bọ̀ nísìnyí ó kàn lùsì gbogbo ẹ̀ ni eléyìí ó kì ṣe wọ̀mọ̀lúwàbí kò bá ẹ̀sìn mu ní wàá fi lè mú wa gbà á lọ́wọ́ rẹ̀ ní tá a fẹ́ gbé fún ẹlòmíì iye tó bá jẹ wá tó kù tó jẹ wá la máa yọ á kó owó tá a bá ta fún òun padà lápẹjù ìbò yóò jẹ wá ní five hundred thousand naira so ìgbà tá a rẹ̀ padà àríkì ní ẹ̀ta àríta ní six hundred thousand naira so five hundred thousand tó jẹ wá ẹ̀ là á yọ ń bẹ hundred thousand tó kù á dá padà fún ipe gbà èrè titi ẹ tó kù nílé yìí so owó tó jẹ mí mo ti yọ ń bẹ àfi tó bá ṣe pé a ná owó kankan láti lè fi rí kíní ẹ̀ ta ayọ̀ yẹn náà kúrò ń bẹ yìí tó bá kù á dá padà fún eléyìí ló túmọ̀ sí pé àjàmbá rẹ̀ ṣùgbọ́n nírú nǹkan bẹ́ẹ̀ káwà gánmọ̀ gbàdúrà pé ní ta gbé fún kọ́lọ́mọ́jẹ kó rówó yẹn san sódà tá tún gba kíní ẹ̀ lọ́wọ́ ẹ̀ tún gbé fún ẹlòmíì eléyò kìí ṣe wa mùsùlùmí wallahu a'lam subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk